ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat mo rò pé ń gbádùn ọ̀rọ̀ tí bàbá fadila sheikh imaamu wa muhammad kamil garu tí wọ́n bá wa sọ látàárọ̀ nípa ìwọ ọmọ òrukàn àwọn tí wọ́n ṣe onígbàwọ̀ onígbàwọ̀ abala yìí àwọn náà nílé iṣẹ́ garu technologies nigeria limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà twenty akínrẹ̀mí street ní anífowóṣe nílùú kẹjà pẹ̀lú ògbọ́lọ́ inshallah wa sọ tẹlifóònù nọ́mbà ilé iṣẹ́ garu tech fún àǹfààní gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pàtàkì jù ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ ń ṣe nípa mẹkáníìkì ni èyí tẹ̀ ń sẹ́ ń pa ọ̀rọ̀ mọ́tò ni hmm. gbogbo ohun tí àǹfààní tó wà nínú iléeṣẹ́ gàrú yìí á sì lálàyé fún yín ká tó kù lórí abala wọn ṣùgbọ́n bàbá hmm. ẹ dákun àwọn ọmọ òrukàn tí ò ní bàbá láyé lẹ ṣàlàyé nípa àwọn hmm. tí ò ní bàbá tí ò ní ìyá àwọn kan ń bẹ náà tó yẹ kí a mójútó láwùjọ wa àwọn ọmọ kan ń bẹ bàbá wọn ò serious bàbá kan bí wọn sáyé ó fi wọn lẹ̀ bàbá ń sayé tiẹ̀ lọ àwọn ọmọ náà ń sayé tiẹ̀ lọ wọ́n rán wọn léwé wọ́n rán wọn lọ kí wọ́n rán wọn ní kọ́sẹ́ wọ́n rán wọn ní kankan. táwọn ya wọn mọ pé òkú ayé ọmọ òkú ayé ni. ọmọ òkú ayé tó akáwọn nǹkan jọ ń jò ní ìgbà fẹ́ sara fún wọn mọ́sálásí pé ẹ̀yin ọmọ orúkọ ẹ̀yin opó ẹ wá gba sẹ̀mó àṣètò sẹ̀mó e, ráìsì bí àpò. ẹ wà mọ́ra wọn tẹ́ dọ́kọ̀ wọn. lábára àwọn bẹ́ẹ̀ kíláàsì irú àwọn ọmọ wọn náà tá a bá mójútó wọn láwùjọ wa sí wọn ò ní padà máa dá àwọn ọmọ tiwa lọ́nà. bẹ́ẹ̀ ni wàláì làzim ṣé rí ọmọ orúkọ ọmọ òkú ayé gẹ́gẹ́ bí language àwọn obìnrin hmm. tẹ́ bá ti rírọ àwọn bẹ́ẹ̀ náà kò ní bàbá rẹ̀ bàbá rẹ̀ ń bi àmọ́ òkú ayé ni òkùn náà yàtọ̀ sọ́mọ òrukàn àwùjọ gbọ́dọ̀ firú wọn lẹ̀ láì má mójútó wọn hmm. torí bẹ́ẹ̀ bá mójútó wọn àwọn ọmọ tí yín tẹ̀ ń kọ́ tẹ̀ ń rán lọ lóyìnbó tẹ̀ ń lọ kí ni àwọn eléyìí náà ni wọn ò ní jó gbádùn wọn ò ní jó wọn gbádùn wọ́n corrupt wọn tọ́ èyí tó wá jẹ́ original ọmọ orúkọ gidi gangan tá à ń bọ̀rọ̀ bọ̀ nípa rẹ̀ kúránì wa sọ fún wa pé fa amaliye tí ma fàlà tẹkahar hmm. ẹ̀rí àwọn ọmọ orúkọ látẹkahar ẹ má oppress wọn ẹ má ẹ má ẹ má ẹ má jẹ wọ́n ń pa ntí hmm. apá àwọn òníkà ẹ má gbélé wọn lórí ọmọ tiẹ̀ sùn yorùbá lọmọ ọlọmọ là ń rán níṣẹ́ dé toru ọmọ òrukàn tí ń bẹ pẹ̀lú rẹ òun ló wá lọ lè jí o ti fi àyè lẹ̀ láàrin o ti fi yàtọ̀ lẹ̀ kóun náà mọ fíìlì pé kápẹ́ bàbá òun bẹ ni irú iṣẹ́ ìgbín tí wọ́n ràn yìí kò ní kàn òun bẹ́ẹ̀ bá ti gbéṣẹ́ tó jù wọ́n lọ fún wọn ẹ ràn wọ́n lọ́wọ́ káwọn ọmọ yín náà kún wọn kí wọ́n jìjọ ṣe ni àmọ́ ẹ má ràn wọ́n níṣẹ́ pé ẹ̀ ń fìyà jẹ wọ́n gbogbo lè kú ó kú iṣẹ́ ẹ̀kọ́ hmm. lọ́ọ̀lẹ́ fabọ́ tẹ fi jẹun ó yá sáré lọ́ọ̀lẹ́ lọ́ta wá hmm. ah, pọ́ńpì máṣíìnì wa ní fọ̀tẹ́ wa lọ pọnmi wá lẹ́ẹ̀kejì wọ́n jọ jọ pọmọ tiẹ̀ ó fẹ̀yìntì ó yá ẹ gbé bọ́kẹ́tì ó yá yá ẹ lọ sọ́dọ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn oníbọ̀ wa ẹni kún fún wa lómi díẹ̀ tí wọ́n fi tún pọ́ńpì máṣíìnì wa ṣe hmm. gbogbo eléyìí àjọṣepọ̀ ní fámìlì ẹ̀ tí fàlà àtẹkàhàr ọmọ òrukàn ẹ má ọ̀pẹ́rẹ́sì wọn hmm. ẹ má fìyà jẹ wọn bẹ́ẹ̀ bá fìyà jẹ wọn tí wọ́n jọ wọn bá ronú kan pé à ó mọ̀ ṣe o kò sí bàbá wọn láyé wọ́n sì mọ ọkọ̀ aburú lẹ̀ fún yín tọ́n bá ti ń rárò kàn ẹ má jẹ́ wọn ru àrò kàn tó lẹ́ẹ̀kan a wá sọ̀rọ̀ nípa pé aburú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe pàápàá lórí ọ̀rọ̀ property ó tiẹ̀ common lọ́wọ́ sàlẹ́ńbì báyìí àwọn inú máa sọ fún yín pé àwọn ilẹ̀ tá a wà yìí ọmọ ní bàbá rẹ̀ lónìí o àmọ́ kò lẹ́nu ọ̀rọ̀ àbúrò bàbá rẹ̀ òun ló ta gbogbo ẹ̀ ìwọ̀n máa jìyà káàkiri yóò mọ wá ẹ̀ tiẹ̀ nímọ̀ béèyàn ni bí wèrè ni torí wọ́n ti pàkádà ara rẹ̀ dà. Allahu wọ́n ti wọ́n ti sọ di wọ́n ti wọ́n ti di àkàdé oríṣiríṣi pé kọ́mọba kọ́mọba lè béèrè. yóò mọ wá mu tí yóò máa ṣe gbálùgbàlù káàkiri lọ́mọ tí wọ́n bí sínú ọlá débi pé tó bá máa fi dàgbà kóun náà ti rí nǹkan tí ó tí ó tí ó tó fi tọ́jú ọ̀la rẹ̀ sí tó fi ṣègbésí ayé títí ẹ̀ náà amọ́gbọ́n tó ń ṣerú eléyìí iná ni wọ́n ń jẹ Allah wọ́n sì padà wọ iná kò sí tàbí ṣùgbọ́n nú ẹ̀ ọmọ òrukàn in tó bá ti ń fọmọ títí ẹ jẹ tó ẹ pé òun ló ń tọ́jú ẹ òun náà ni kò fóun náà jẹ hmm. wọ́n pe wo ẹ bá tẹ́ jẹ kú lánàá ńkọ́ òun ni kó wọ́n lọ gbé wọ́n mọ báyìí wọ́n máa bẹ́yìn ṣe rice nísìn wọ́n bá yín ṣe kínní kóun mọ wá ronú pé ẹ̀bà tí òun mi jẹ hmm. rárá. Mm ọlọ́run jò dáfẹ́ níwá kan ọmọ ọmọ òrukàn tí ń bẹ pẹ̀lú rẹ̀ oníjọ́ tó ń mú dé òun wá pé ìyàwó òun sórọ́ ọmọ yìí ọmọ òrukàn nílò tó kò ní bàbá àmọ́ mọ́ rò pé o lè frustrate ọmọ yìí débi pé yóò lọ o àfi tí wo bá lọ hmm. ó kì í ẹ̀ mọ́ yóò lọ fún ọ o hmm. àfi tí wo bá lọ ó jẹ́ kó mọ pàtàkì títọ́jú ẹ̀ hmm. ẹgbẹ́ tó bá mọ ẹbí náà ẹ wá ní mọ̀ pé kì í ṣe ọmọ tí wọ́n bí. Allahu Akbar. wọ́n jọ rán ọ lọ sí private school ni wọ́n jọ rán ọ lọ sí institution ni they are all doing fine. gbogbo wọn bí ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wọn tó ń ṣe nítorí pé ní gbàgbọ́ yé nípa bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n sì ti fi ọmọ títí ẹ ló ti fi ń kẹ́ ọmọ ọlọ́mọ. Hmm, hmm. ìwọ ọmọ òrukàn ni pé ká ṣe dáadáa sí wọn ká tọ́jú wọn ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká bá wọn mójútó property wọn bá a bá ṣe eléyìí àlàáfíà là ń bíòdì yẹn nínú ìlú. torí pé ńgbà tó bá ti rí pé wọn ò bá rí àmójútó làwọn náà máa ronú pé kí tẹ̀ ló pa bá àwọn àwọn kan ó sì padà sọ̀tàn sí létí pé wá ìwọ sì wá gọ̀ báyìí kíní nì tí wọ́n ń tọ́lé ọlọ́dẹ̀ẹ́dẹ́ bàbá rẹ ló ní títí ẹ̀ nì ó mm. gbọ́dọ̀ gbà bọ́mọ̀ bá wà mọ̀nà tí ó gbà òun náà wá padà lọ́jọ́ ẹ̀wọ̀n kan pé ẹ dákun ẹ kọ̀yà fún mi. ẹ á lọ́jọ́ ẹgbẹ́ akọ̀yà. ẹ̀wọ̀n ẹgbẹ́ akọ̀yà wọ́n wá gbébọn hmm. dé. wọ́n wá gbébọn dé. ipe ó yá. your life or your property. àti gbogbo ẹ̀wọ̀n gbà. la ilaha illallah. àfi ká oh, oh. mójútó wọn. ọlọ́run o. kó mọ̀ bàdà bẹ́ẹ̀. kọ́lọ́n kó mọ̀ sà kọ́ wa mọ̀ ṣe. àmín ya. bàbá ṣe irú eléyìí àlàáfíà ó mọ bàbá ti lè mójútó ìwọ ọmọ òrukàn hmm. àlàáfíà ó jọba láwùjọ. jọba láwùjọ wa bàbá ọlọmọsàjà rí yín pẹ́ ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọ̀rọ̀ lẹ́gbọ́n wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin àti ẹ̀yin fẹ̀kàn bá wa lọ lórí ètò yìí tá a pè ní Al-Hikmat abala Sawtul Akhyar tí ẹ ti ń gbádùn baba Khalifa Muhammad Kamil Garu yìí iléeṣẹ́ tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní iléeṣẹ́ Garutech Nigeria Limited Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà twenty Akínrẹ̀mí Street anífowóṣe nílùú Kẹjà fáfáni tẹ́ bá fẹ́ pèlè iṣẹ́ Garutech ẹ̀pọ̀n sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six iléeṣẹ́ àwọn mójútó ọ̀rọ̀ nípa automobile and garage equipment gbogbo tí wọ́n fi ń ṣe ètò mọ́tò tí wọ́n fi ń ṣe alignment tí wọ́n fi ń ṣe wheel balancing tó jẹ́ tẹ̀rọ gbàlódé tẹ́ bá fẹ́ kọ́ abẹ́fẹ́ rà abẹ́fẹ́ kí wọ́n bá yín install ẹ̀ sọ́dọ̀ yín ẹ̀ sáà ti pèlè ṣe garotech àbí kẹwàá gbogbo tó kù tí wọ́n tún ń ṣe lórí ẹ̀rọ lórí ẹ̀rọ alátagbà www.garotech.net lágbára ọlọ́run ṣáà láò gbogbo ẹ̀ náà ni wọ́n bá yín mójútó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 káwá padà sórí abala tí ó kẹ́yìn lórí ètò yìí tá à ń pè ní ìmọ̀lọ́ládínì ìbéèrè yín tẹ́ béèrè á dáhùn ẹ̀ láàárọ̀ yìí ẹ̀já dókè lọ́hùn ẹ ṣeun.